na ka a nyi na ba ha da da nya kwa na ka nyi na ka de be de hoz da min qala abdullah ibn abbas radiyallahu anhuma abdullah ibn abbas mulu ni ay to ni atadan abbas oka to bi yadu wujuh iya na ba da ko na no oka wujuh ahli sunna eh ahli sunna ya ko mo ni ka tẹ̀mí tẹ̀mí nínú náwó ọ̀nàwó ọ̀mà báyìí tó wɔtɔsowado do ɛkɔ na ɛda ɛyɛ nyi de do oyi wɔ gyigyi ɛna wɛ ojo ahlul bid'a ɛnɛ ɛyɛ na ɛka ɛmi bid'a mo na ɔdɔ agorɔ yɛ ɔne bid'a ɛyɛ ɛhɛn ana to ɔhɛn to na ɛdɛ tɔn ɔbɛ ka tɔni ati bid'a ɛnɛ rɛ yɛ ayɛ siyɛs ka kɔ ka sɔlɔ tilifɛ to ne ye tumba dɔ la dɔ tɔnɔ naa mɛ salati lɔtɛ nɔta ɛnɛrɛ yɛ no mɛsi ma ka salati lɔtɛ nɔta ɔna nira dɛ nɔrɔ naa mɛ dɔw sɔ gɛn bi dudu ŋɔra a ko ka ne bi mɛ tɔnɔ naa mɛ hutuba ɔɔ ka mɔmɔri hi dɔ ka ka ɛnɛrɛ la hun lɛ ka no wo mɔri hi ana wolo ana do la hun ni olɔn la wa tɔnɔ na olɔn tɔn wɔri ɛnɛ tibi bu ɛnɛ abɛrɛ ɛnɛ tibi bu n'a ɔnɔ bɛ dama wani a bɛ dama bɛnbɛn o yi bu aboyi wala nera o ini sunan nisai dal bani shwatu ini sahih sunan nisai ma hen ko mi no adina so adini o sio edato o mori yon motora kai ka alyoma akmaltu lakum dinakum umuri kisana hadini na mara meko e eh, umana waka umana waka yon to mori on to mori banani hajj meno

all this also I cannot be derika I cannot be Islam I cannot be derika lagun all that Islam ẹ yà nà nyi Islam ṣe wọ nọ Islam àbúkọ́ ẹ̀ wọ derika nà nyi deriki sanusi dɔw sanusi ya deriki tijani tijani ya deriki ɔ jailani dɛ a bɔ de ɲini Islam wɛrɛ yɛrɛ o wari subhanahu wa ta'ala ọkọ̀ wọlọ́kọ̀ alimna almustaqdimina minkum wọlọ́kọ̀ alimna almustakhirin ẹ̀ eh, náà wọ́n dìbẹ̀ náà wọn ní bá futu ẹ̀ ní muhammad yà ayé wa èdè mi yà wọ́n kì díẹ̀ lọ́nà ìkẹ́lá àbẹ́yẹrẹ ma ọ̀nà mi dọ́wọ́ wọlé subhanahu wa ta'ala dáa kánìkan alyawma akmaltu ake akmala yukmilu ikmala ake sọ akmala ene ene ẹkùnrin anẹ lárúbáwá ɛyɛ kunsa sɛ dɔ ama agoka yi niima dɔmɔri ki atimam ɔmɔ de wani sɛ atamma aliyawma atimam tu aleikum ɛn eh, aliyawma atimam tu lakum diinakum ayi o bosi ka alonso ni luka naa se sɔrɔ tɔ hɛ ama ɛ eh, wɔ ne eh, wi luka aka kɛ akumala bimaana min kulli wuju a ah, gbɔdɔ ni waazi bɛ ɛrɛ rufi ɛrɛ kurosa akumal tu aṣọ zẹtẹ ìjọ like ẹ malaysia náà níbẹ̀ mí zẹtẹ wọ́ yàrá zẹtẹ the only thing náà níyàn mẹ́ẹ̀ di àrẹ́mà àdúrà kẹ́ di kópa àwọn gòlì dẹ́wọ̀ the only one níyàn sísọ náà tìǹà tìǹì àwọn ah, ká wú àbí islam àwọn yọ̀ọ̀dà yìí bí dé ha yóò náà wú islam àná bàhán bọ́lá wọn lè dìlé yìí pan tó wà bẹ́ẹ̀ máa débúlọ̀ kọ́tù àrẹ sọ̀rọ̀ kẹ́ gbogbo olólè ọmọdé kan náà ká ipan ọ̀nà sọ̀rọ̀ lẹ́tẹ̀ ẹ̀dá àkùnmọ́ adúmọ̀ ẹ̀kọ́ morocco ó dẹ̀rù náà lẹ́kọ̀ọ́ nítorí inú rẹ̀ bẹ̀. adi adínú oṣù ọ̀dàdó gbọ̀ngbọ̀n tó náà tán là ọ̀ka ẹ̀wọ̀n níbi káyà lánìkà wà á nà ha zá sírọ̀tì ọ̀sán náà nà wòzá mi mustaqiman dọ́jìrín dọ́bọ̀rọ̀ ẹ̀yìn ọ̀jìrín náà dọ́mọ̀lì dọ́bọ̀ ẹ̀bọ̀rọ̀ ẹ̀yìn ìlànà fàtàbí òhù saa saa nini ana ke moko saa saa saa sozo no nini wala wala tatabi usubula asusa se abe awo ulana hawo dilene ni fatafarraqu bikum an sabili ko awo men ni oba hawni kozi huni uzemi omuri subhanahu wa ta'ala uzemi zalikum wasaqum bihi dama wasi hada ka amru ọmọdé kan náà ọ̀dà àni máa kà máa kọ́dà ọ̀nìní làálẹ̀ kò tẹ̀sẹ̀ kó mo wà nyàmà yóò mọ̀lẹ́ yìí zálẹ̀ kò wọ́n sọ àkùnlé. ayé nínú bìjì yẹ tẹ lórí tó wọlé jìnnà tó yẹ hó lùmọ̀ lẹ́sẹ̀ ni dọ́ọ̀ máa ń ṣe tó yẹ tẹ dọ́kà ọ̀tọ̀ náà ọ̀rẹ́ ni wọ́n ti tó yẹ tẹ ọ̀nà ní islam lórí ní wọ́n ti ṣọ́ọ́ tẹ tó lẹ́nu wáyé rọ̀rọ̀ rẹ̀ lọ́kà sọ́sọ́ àṣà mi ọmọ ìlú rẹ̀ ka ẹ̀ àbúrò náà wọ̀ dẹ́nu náà ẹ̀ kùsà wà ní islam náà láyé náà wọ́n rẹ̀ nù. ọmọ sọ̀rọ̀ náà wọ́n tààlà ọ̀nà tó mọ̀ ní oṣù tó sọ̀rọ̀ náà ni wọ́n máa takùn rọ̀ tó fa òdo wọ́n máa nà ha kùn ánú pàtó ọ̀nà tó mọ̀ ní oyún yọ̀ọ̀lẹ̀ náà wọ́n ti tẹ̀ àtúrẹ̀ mẹ́rin lóyún ẹ̀fẹ́ mọ́rí yìí. wẽnna fẽ bõrẽ ĩnna allah shadidu liqab la kitaaba bõrhi wẽn ra sẽn yãda ããã bõe ra ra bõe bõe bõrhi on tʋmd sala salam dãma fõ ma taraktu shay'an mimma amarakum allah bih e yi sana ikaka omori yɔ kaka amɔdanu do amɛni ɔn mina wɔtete aakame kaa bimaana masha abanika ayi nyana bɔ mɛ wala shay an mimma nahakum anhu illa qad nahaytukum an ɛnyi sɛ no mori yiw ni ho nan ana ka mɛra ka ne ko aho nan ni ahza da ne bi gai ma taraktu shay'an yuqarribukum ila allah tabaaraka wa ta'ala illa wa amartukum bih ɛnyi sɛ shoda ka guro mori enyi site na achọla ka agụrụ ahịa n'omori enye nke ọnọzọ amị duka ahịa n'omori wee si wee ka ọka kụrụ omori ihu ọtụ omori ka aka mara aka ọnụ so na ọnụ wa adabeghị ụgbọdọ e ahụ dụka a a ọwụ ihi nị nọ wala na fila dore kwete dụka a allahu akbar wara akụ more than necessary then abọ na wepụ kọdị kọsọ nkabada nsomori asem anabi ga mere na resource atetenne anaika izenye na ba meka kana he yomuri do wa goreranne aka mi ya onenka hona na na sole mende dani bika wele mara na ba oni tire so aheka na heka a neke neke ya aheka no ameni boro leilu haka na hariha ila ba no nasman kodran la yazigu ha, ahekam sunne man nabi

wúrọ̀ jọ náà zọ́rọ̀ bá káyé inú àdìsọ náà àmọ́ sẹ́sẹ́ àsúwà síbẹ̀ ọkà ayé ọ̀rọ̀ ọ̀rọ̀ dé èyí náà kẹ́nẹ́ dúró lẹ́rẹ́ tẹ́ jìkìjìkì wúrọ̀ jọ náà wẹ̀nyẹ́ wọn èyí ọ̀rọ̀ ọ̀rọ̀ dá àwẹ̀ gbọ́n náà dika anabi wúwa náà kú wúwa sí nyí o ká wúwa Ọrịa ihe ọrịhịa ni ọrịa ihe na bisinia asịmị ọdọwụdị ahụ were ka iwu em na dị nkene abekụrụ nri ka enye nwere ajị anya na amụdị dọrọ wee hụ wee n'ata na hausa ajị ohi ohi na hausa osu ajị eh dọnya ka wesu ahụ na na-asị asịrị wa anyị tụ n'ọrị dị ụzọ ọ na-adịghị n'anya lówẹ e, e, e, ka ọwọ́nà ló fún náà yàn náà rẹ o ẹlẹ́nu máa kàn gáwúrì jì máa kàn nípa ẹ àìkí gáwúrì jì ẹnẹ lẹ́yìn náà ọ̀dọ́ ọ̀rọ̀ wa nù ẹ tẹ́bìlẹ̀ wà bẹ̀ sọ́mẹ́ kàn máa mi gáwúrì náà àbúkà tí ní gáwúrì jì ẹnẹ bìlẹ̀ gáwúrì jì ẹnẹ bìlẹ̀ àbáhàzà islam ẹnẹ bìlẹ̀ àbáhàzà ẹ bọ́dà náà àkà ẹ kàjọ́ yìí náà sábọ́dà our board our board dey should join. our boss are paying abraham eyeru our board aka fam ẹ sọ wọn lọ ẹ wẹrẹ ìlú kẹmẹ ẹ jẹ àná mẹyìn orí mi ọyàn nítorí ọ̀nà mọ̀nà kan ọ̀nà ẹ̀wọ̀ ká kò sí mọ́nítì class ẹ̀yìn yìí àmọ́ ọ̀nà ẹ̀wọ̀ ká níbi ká máa hẹ́ ọ̀nà sáà bí i àyẹ̀wò kò kó mu lọ́wọ́ ìjà àwọn àti ọ̀dà kan náà ọ̀dọ́ọ̀dà ọ̀hún ọ̀dà kéde ẹ̀kẹ́ ọ̀rẹ́ mi ani ọ̀dì sí ni ọ̀mẹ́ sọ àsán dọ́kà àkókò ọ̀nà àná gbọ́dọ̀ iná ọ̀nẹ́ uwere ojenwunye ojenwunye ina ana kimi ere ya jonye ọ̀nà àkókò tẹ̀kẹ́ náà bia ne da ana da re wada man da tiya ne ne da ona he da ne da me ka ga oda oda ti kora nan te oda oda te to podi nan anda ne ku gai sama o nan kama da yin zai da a ni zai da amma ka sasa su zai da asas illa bi impossible e be da da mesa san wala wittaba al haqq ahwa'ahum la fasadat al ardu wa la fasadat as-samaa'i wal ardu wa ma fihin bal atainahum bi dhikrihim wa hum an dhikrihim mu'ridin an reme ano omar kisana hezeza ana kisana yolesi yana yana weleza da yana sasa tisama tete tisina na bani yani sidi ama ani sana gaza sa asi qur'an kitabu sunna le amada bare se bonan wa ki kitabu sunna azeto amadi video nyawe da ko da ko etere na annabi kan wele gahine ne nyinni ejumo no awe عليكم بسنتي ناسا سنة من وسنة الخلفاء الراشدين المهديين أتي سنة نايك خلفاء الراشد خلفاء الراشدون أولهم أبو بكر ثانيهم عمر ثالثهم عثمان رابعهم علي رضوان الله عليهم أجمعين أنا خلفاء الراشدون ده نبي المهديين

de geyin de yuga bulu du da won to ni da wo da wo ma da te bazi dus man ben da te da te ku yelo ma je de ma ne o da te de du ri sunna me hele te na wo ani bra ka go ko ram hijab kene o ma no tu tu his sisters ma ha tu tu ma no e man abada abada ma kan fa de man hijab de man shawl are zaiden abada nani bila na na da awa ina da awala ha ja bo kwa heritage alhamdulillah we ko nya ne hoza cause ara nya ngwe aba awo kuma awkura ina hida bola akura na metesi na ba awo alwana masiri ene metesi ni kwa hmm. eh imam ko na shozo da ono metesi ni na ah na metesi ni na ah ye mete sin nyaje awo na ti wa ni na so ati meti politics and then mete sin ni daga kono anya ari so ne de ka je tele ama je be de ahe lo do mori ni o mori he ni ara ye mo e wala e wala ka da re wa da aje na hada tada sun da wan kure ka kule keti don anyaka enanya ka da na pazi mi bila na ba o ere hudele enye mu brothers a ate ya ate ya doja kute enyengu na wala hilo ene kunya mugao na enyengu na wala tangala uya hemin sunna be ande enyengu ko hudete ɛdze akɔdze yesikalilo ka omori yɔrɔ atsi yaabɛ ɛbi tsi kɛmɛ kazari in ahɔrɔdze shatahu fa azarahu fastablaza fastawa ala sukihi yujibu zura liyagiza bihi man alkufar من الواحد الله من القادر الله والله سنة بقى ايه كوكوزين يموغا دولي أبدا سنة أنا كايبا نيا كرر أنا يباني من الواحد الله Allah ata wala mutu da ne so makare awe amin nan ke mu kono ko ta so se kono ko ta ke sunna sunna wa han ani bodo ne wo sunna bo ya suma ne ka tu ata me na ke wo no pa nda do tu ila ta da kanye da kanye be he on ata mo no na ata tele nyama da ra da sunna asome to ayi na ome kye yɛ nɔbɛ awɔ sun nana bɛ da na waa dari wa wa mɔbɔ ŋuna kana yi ome kye yɛ nuru wa tɔ hɛ sun na to mori wa bɛ a kɔkɔrɔ sun na to mori wa la ŋɔ a bɛ tɛ bila bɛn tu ne yɛrɛ gogi deri kɔnyɛ wuli jami yɔrɔ na mi hija hɔn na dɔ k'a da mɛ hɔn na sɛmɛ ete o ye n to mori wa la ŋɔ ɛ wa na se nyɛzɛ e bɛ ne si hula tse a na si kitab wa sunna abdullahi ibn masud aka hinka wasasa wasasa nga sule dawen akoka ara shehu sana ulkoelu na rashowe ya wasasa no annabi kalinen they are rightly guided elnaika omori homoto testify to guidance and evidence and never have been فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا أذن هدوا تان كرم يوسبين مدوان أذن هنا قايد أن أن أن يكنا يكريتيشن أن أن ينسى go was so that then him hen is one by na ya sa sa that it clear on akan addu alaiha bin nawajis shani wa man zanin sobo saa koko asa dɔɔni ni ɔba arɔ wɔn bɔ aba k'akɔ wa kɛnɛ mɛ hinɛ aba k'akɔ wa kɛ wa kɛrɛ amɛ k'akɛ kanyɛ ɔwɔ ha hinɛ wɔn mu anyɛ wɔ yɛ kɔsi mɔ ɛnu ha nyɛ wɔ etutu no yi na yɛ yi ɛwa ɛwa nyi wa so ma ɔzɔ tɔ tɔzɔ kɔ awɔ esu banyɔ kɔ awɔ lɔkɔ kɛnɛn edzi esi ma kɔkɔra ntɛ yi tɛ wɔ abɔ dɛ wodre akari ɛmu yi dani bi dɛ tɛ dɔkɔ mi alɛ wani ni ina wɔ wɔn wa bɛ abo ka bɔɔ na bɛ ina di aba do yi mu na wɔ hɛmu lɛ hɔmu lɛ yi abdulahi ibn umar rɔdi ɔlɔ wani wɔ dɔ ɔka esana yi bi di a oyi gu ɔbi ne nira oda kele ya ze ne kure kure dola ama kaba me kure ya da elene wana momeni do wa do mutu do na do ine mane ne do ma chim te zoro da kwa hiyo do ine ya kon ba ko ni yesi awo ni yesi yanyi wure ba ya ya ma alkalam ni ni abuja kere de na chere sa ma nyam chere sa da nyi se ime da kwa hiyo wure were mwa mwa do mana dịka sheket te drọp ịsa ya m kọrọ ọkụ and ịsa na no million. a drọp na milion ihe ha ndị ọrụ n'otu ihe kwụ ịdara ikwu do I run na ekele ma ọ na ahụ na anọ yes ka wezeri konya ni ini ere ini tu inu masahabi ni inu masahabi ni يونيا هذا الاعتصام عن إمام الشاطبي من رحمة الله عليه sahabi ninu menne esana aba wono tumri hay da wame ba ya zaw guru do akam oit abu musa al ashari radiyallahu anhu on to abu musa on to abdullah ibn mas'ud ne dokma he adab rahman nawi abdullah ibn mas'ud maa ni nima lasi sɔn a nyere ne ka mɛ ne tu dɔ ɔna kere no mele ɔhi me mɛ ama mi yɛrɛ ka tɔ ɛ yàrá ɔ ɛlɔ dabila yi nɔsu ta tí o wọlé nɔ lasi dɔkɛ musa ni lasi. mere ka anyara mo ana ka ana hisa la be je ti sala ta le su da ko de manda de manda jama jama jama ini jama nyonya do nya do nya ta ro da se zare ka do ka abana ka Allahu akbar Allahu akbar eche eche ana ka me ka ya latif eche otro hina Allahu akbar eche eche dere me zakato ka ki subhanallah eche eche dere me gaka alhamdulilayi jẹ jẹ hidẹrẹ mẹ abdulayi ibn masud lórí lóka ẹmu umu ẹ wọlé wọn sọka lọka báà nyi sọ nyẹ gan onde kondo yẹ sẹwùrẹ tó abdulayi ibn masud kata abdulayi ibn masud ọ̀nà isa gbọ́ a kàrí ẹ ti ẹ bá mi wọlé kó yẹ wọ ẹ ní isa wọ ẹ lẹ́nu kọ́ ọ jẹ́ lọ́ka kẹ́ mọ́ isa wọ wa ka gbɔnu na anyi da ne ho no ɛn ɛne sa ho na wa yɛ na sa ho wa yɛ na sa ho gana gana na kɛlɛ ale sika kɛlɛ la abulayi bi ma so dɔ ka ken wa yɛ ka kɛ nɛɛza kumi yɛ nɛɛri ka ɛn nɛɛzi bi yɛ nɛɛri ka kɛ nyi sɛ yɛ aza de ka ebi sɛdu wa yɛ hɛ kuyi wa sɛdu wa yɛ hɛ kuyi ka ɛnyi ina ɛzɛn ni anayika ɔmɔdi bɛ west ɛnɛ yanni mɛ hɔ ɛna kɛ ɔka abulɛ nɔsu dɔ kɔ ɛtɛ ɔk ɛyi disa sabulɛ nɔsu di a dɔn na di ti numalasi yɛ ti dɔ n'abulɛ nɔsu di ta so wọn náà mẹ́ná sí mẹ́ná lè kọ́ so pẹ̀tù so títà mẹ́ so gara lẹ́bẹ̀ ní àmì láì lẹ́lẹ̀ so àmì nìyẹn. dẹ́ka ẹ̀nà zárika aláhàkúrẹ́ ẹ̀yẹ́mẹ́ àti láì láì láwẹ̀ àti ṣùgbọ́n náà this abẹ́ mọ̀sùlórí ti yàn kéèyàn dẹ́ka mí ka yìí wáázà kó bí àwọn nìkan wáázì bí àwọn ka wodu kin wai hakum ya ummata muhammad odu kun ya on nazar ma arman muhammad ana ka ma asra ma asra halakatukum sai dai halaka on man wani ma iya nabi jinesu abdullahi ibn masud sai dai halaka wurin man tuni aka ikan umman tun da rashe ta daga sahabban tun wani yayi ta anin mutawafirun dɛrɛ ruwa gbɛtɛn ana kɛnyɛ nu kuro nfilɛ da sɔ karo aron tɔmɔri yi eh, ɛ ibo wọn tɔn mɛ sɛ aron yɛ yira ni ɛ ibo kaba ha ka ọ ka maa sɔ mori yɔ nɔfɔ mi nɔfɔ ma se ko ayi ka yi ni a bɛ ka wuwu ali kan ne musa ya e yahudi ma ha kata ta dɔ ka kai e. dama ize kutu ya mɛlɛ na wa inna aw iyakɔ la ala huda aw fi dala ali mu bin ɛyɛ e da ke ɛmi a tɔn na dɔn a bɛ kɛ wuna nɔn ɔzinyana ye ɔ ko gaa ye dɔn ɔzinyana ye dɔ de bu ɔni abulɛ bi muso gaa ye wa ka na awɔ a bɔra wɔn na ne sisan se yahudi. قالوا ذهك يا أبا عبد الرحمن يا عبد الله أنا يا أبو عبد الرحمن ما أردنا إلا الخير أنا كرر بيرك نزوا ولا تزداد بين جو ما كلام كهو هو أسينا تدوا جون أكا أي مسلم يبغى عايزين ما نيزنا قال لا بد مسعود أو يا ربنا إنك عايزين بين زنا إنك إني بيري طب أنا كون كنت رسول الله صلى الله عليه وسلم kur'an ne mìíràn wà ká anyi na bọ́ um um na wà ká ana kẹ́ ya ká ọ́ kọ́ ọjọ́ bẹ́ẹ̀ ni abúlé mọ̀tò dọ́ kọ́ntínú. bí yà á yẹ ni àlùká la ala aksaru hu min kum bẹ́ẹ̀ ala ẹ̀dẹ́ náà ká ni ọ̀hún ni ọ̀hún ẹ̀hún náà dóore ọ̀ bá a. sumata wàllu ahun dọ́ jẹ́sìkẹ́ náà kọ́ lè wa. àmà sẹ́wìrì àdéhùn ma ana kasa bi ne aka yi. ìnákú aná ìkẹlẹ bọ́ màálẹ̀ tó jẹ́ kene e e e ni sayyidina ali ena wa ene ni muawiya ena wa ene la musa la shari ena wa ọrọ rẹ ni ọrọ ẹni ọ ọyọ fún aka ọrọ rẹ ni ẹni ẹni ẹni ẹni kawari ọmọ ẹdá wẹ wàhíọ tó adíṣọ náà ọrẹ tó kọ náà wíṣíkì wẹrẹ ọyọ ni wani imam buhari men ana ke last week ona abi program a ah, karo ika imam buhari ma chere be o oh, we ana da te ra ho e le da se chere e ya strong and imam buhari ni ko inu ri onya na madua de ya na ha oya o we ya da se chere ana na menye karama abe abo karama onon ya kishe ne tuka mota ni do do ni mota na shebe ne yi mutu na wala orai isana yi bid'a ono be isana man da ka al'ummu gahi mun tumu man gahi imam malik imam Dar, hijr rahmatullah alayhi akol dana hadisa wanya nyimina bi non donc o je kibida to hasan awin faqad ana anna muhammadan khana risala onora ka ka nabi ora dotote ono ka dai kono ni liben da ma ze manai ka ono ai a hawasi aka salatul fatiha na sai da sahabi na le ba do e ka go ken ne qualify ana me ni jawadu mani ene ka won e ma e ke ja sahabi ne le to sai shehu de da sai da on da ke sahabi na sai do ka go ken ne qualify mana o tona wana da tene mana do be ona si de go je ere ala me ko hinta ajinu dama dura odam daka ana ora jinka agu kele ke ke hoye bo we yo no si adam su ke hoye no ma ro le ka ada ka e chu quran be ta hete quran ko nya 60000 do re o do isi chira do e do is e do he he imam maliki agu ko mo ona ka ke al yawma akmaltu lakum dinakum za ke te ene ko na kon to mon man e makka aman sa non yaro dan ah, imam malik do kay fama lakum yaw fama fama lam yakun yawmaizin dina a ah, bisana e kere baba he ko bi hama la yakun yaw din e eh, ko sen me ko ba e eh, ngade a ah, bisana da me ni mon to mon sahaban o ga e eh, ko sen asema agbawo mi ara ono rei bidia du rei dan bidia zui wa zui a heken ni wa mun wala su da mallahu ko la ko shar la du ne ka rauna ta kan to wa mun ni sha sa sallahu dan zan ko rawa be da wa ba ka to to be asura ya tu de wa asura ya wa ne yani ba ka abukoro ne amene hono amuri ma do ebe do se ba ese papa ɔbɛka mɛ awo mori ese papa ɔbɛka mɛ dɔdun sunu toro waa mɛ dɔdun sunu toro ni tɛ o b'a lɔ ka ma o yɔn bɛn se mori ase wa wa mɛ n'o ma awo mori ni a ma dɔdun sunu toro ni e se mori a ye se ɛnɛ e ka isɛlɛ ti ana yɛ kase da hakilan kɔmi ni kuta wɔ sunu ɛn sɛmɛ ka wuli ki bidiyo fana man gɛrɛ tɛ wɛrɛ ene kuroni bidi agada gara hete o kekere ete ibra kingono anya ya. nan ibra kingono e ma ya kene den ile ko yiti e aputa la ya kudu ba ya ko yiti ono ti ma be kam na de la la do ele hamadiya ama ete bdo na anyina ete bdo na anyi shi anyina abi de rika hinan ete bdo do ile sema isemi kibi jo gala he kuro number one aljahlu lam din alislam azalo re ya din kama la ilaha illallah ne ka ne tu akan so sa e bo mori e tu ma na ona en sana ro he ke te da sule e bo mori ama e kan so sa la aga kan ni sa ah, ni isa na nyo mori ya ba na ana kan ni sa ni e bo mori kuma onere azan rɔrɔ yi sunu to mo sɛ ma sɛlɛ ana zɔn mɛ dɛ kaba ni sunu eko de sunu yɛrɛ mi ara awa kozi hɛ awa kozi hɛ dawa dawa seri hɛ tutu hɛ da jiti slice bread da ga da shaje tɔn dɔrɔ dɛ aruwa kɔrɔ ka ka tɔ a bisimilahi rahmani rahim da ka aruwa jɛ kisɔ yi wɔ da si ɛnɔri bisitu da de mi yi zɔrɔ ɛba mo ka ne mi obi alo na ɔmo ma mi dama ɔmo na ɛma ale dɔtɔrɔ ka lo akadze aka so that is still ama no se ɛɛ pɛpɛ so dama ka tse o da ahyɛ no na ahotɔ da ahyɛ ɔde da ɔka tɔ bisimilayi rahman rahim alama sɔli ala adakwaduwa mi ama eyi le la ɔ asɔmɔtɔ dɔ wíyà náà wọn náà mɛ náà jìnnà nìyí nyɔɔ bɛ. ana na wasu suna na na ebe yi mutu ko su ni pepe su suna eh, na wa zema me o be pepe su ba suna azai suna enere kwe di ani uke kana ego no no za ro ro azai ka azoro ro enne koso de eka a ke hadisi na bi e wonu e ire ke wani ni we na jere hadisi nan benekaka ah shirarukum musabukum wa arozi la mautakum anyi wo we we gana tonya ono me na geide me tankihu qawl al hasis tankihu qawl al hasis ako ne divina la no ne enyone to abe no ne enyone mi ala oni we kuwe no na ko mi risho na me ga me ko ni me no one dibi kekere na balo ona ye nyone ono dibi ni kamere ono dibi ono dibi na wa ne nyone ti lo je wa orozi la ko ono no oni ne ono no se te no na ba ba ah da ne bi me man se ka azizun harisun aleikum bil mu'minina ra'ufur rahim náà má nìka sẹ́mi àgbo wẹ́ẹ̀ sáyé dọ̀yé wẹ́ẹ̀ sáyé sọ̀yé di adìyẹ kàkì dọ̀yé dok ẹ̀mí sì dẹ̀ yìí fìmú kọ́rọ̀ ẹ̀mí sì dẹ̀ yìí fìmú kọ́rọ̀ ẹ̀dẹ́ sọ̀sọ̀ nù kọ́rọ̀ akẹ́ dọ̀yé bọ̀ sọ̀nù hadith ẹni ká ọ̀yìn náà sọ̀nù ẹ̀kọ́ ní sọ̀nù tìrìmìsì oṣù kòrò wá àtàyè kọ́ọ̀lù mẹ́jùmọ́ mísìkìrì ọmọdé kúrò dà ayé olùkọ́ how go is going to hadith that all that on the sunna out no music il por da ko no hadith ni ka shirarukum muallimu subyanikum awon tibi na da na bar bana ku jan kewu kewu ah asin ku jan kewu kewu o hinaye o hinaye kuronya o jan mura ni kewu tuon dokator ana kɔrɔ na gane bi gane ka se rɔrɔ ko mɔ ale musobiya ne na ale cɛ dɛ kɛlɛ ne di huna la ne wara wa na ko yɛl kewu kewu ɛbi tɔɛ do a yatu do jintu kɔsɛ ne do a ne ka anyi hadisi sɔhi do a yɛ huni hadisi sakim do a ni lo lóde jẹnjẹn ọ̀la máa tẹ̀lé jẹnjẹn sunna ọ̀bẹ kọ̀ọ̀lá máa tẹ̀lé jẹnjẹn yá jẹnjẹn àmọ́ máa tẹ̀lé jẹnjẹn dídẹ sọ ọ̀tẹ̀lé jẹnjẹn yìí ní hadith you are in trouble àwọn ọmọ náà kó iṣẹ́ náà nìyẹn ẹ̀ ẹ̀ kó dá mílíọ̀ nà òbí gbẹ́ o àrùwò sun nà èbè ebu dọ́kì sun nà ọ̀nà mi dọ́kà rẹ̀ ká wíjọ rẹ̀ dọ́kà nyẹ́ mọ́ yóò wá kà dọ́sẹ̀ dísìn náà anabi ká adínínà ọ̀gbẹ́ n'enyìmọ̀ ẹ̀ náà lọ́gọ̀lọ́gà.

ẹwà akọ àkàkí ìdí adó àtútọ ní ìdí ọdọ dọtọ ọmọ ọdọ àwòsí àwọn àyè náà tó sọmọ náà nyàm kàtó ọdọ yọ ọkùnrin àká àká ẹyìn ànyọ ọkọ wà ní sọmọ kìbi dèmọ ntò kẹtẹ ọkọ ẹdí ẹkọnyà àbúrò àbúrò àyè kó àti ẹkọ àná tó mà áyè kàlú ìtì nyọ kọ mẹka àná bìlà ebi àná wọlé àwọn ọdọ bá kà ẹnyà lọ àdé àkànú ẹdọ awa na kaka ya ba ya nete inshallah ọnụ akọ ịnụ na na ba ya na ọbụ nne nne ya ya arụkwa arụkwa ya kwenye ya kuma awon nasi ya ke hawa ta annabi sallallahu alaihi wasallam kaka annabi ga e hawa ta one of the signs that is na his islamic knowledge dɔ kurɛtɛ na lɛ bɔ yi sa annabi ka ɛɛ wa tɔ ko na yɛ la ono na de sada do eh ande bike oyi ba hore te be qabd al ulama abar ho go mona de yesu de yesu ina anya ina ra udin anya e sheikh al-baz ina ana albani ina ana usaymin ina anya annazenen والذي بنا de, نفسي بيده ما صنع من وان maa si eku ɛnna tɛnɛn ɛbɛ ni mi sɛnturi ano yɛ ahirima ɛnna wɔn mo tu yi dɛnɛ nyi sa lɔsɔ sa kida lɔsɔ si hadis lɔsɔ si osu ɛzɛ wa ndomo ni ɛnna awo nya bɛ awo ne ko nye ɛnna wɔn ne tse ɛnna ke ŋuri mi ma dɔgɔlen ɛnna ne tse na wɔn ne yi sɛ o di ɛsɛ pɛpɛ su kiri de ye tse tse. ama ya ko abo o mo eh, bi ka e jar ma na da ka alna ko bo do je ittakhadha na nas bi musa jahili e ko mo jahili ya ko mo jahili ni ignorant people people who are stark illiterate of islam da kan ne ga. ne

akarawa kala lɔɔrɔ ne lɛɛ kɔrɔ ana ɔnɔ n sɔrɔ ko a hosu a ko a sɔrɔ n da o hakɛ ne ta kɔs daa ni kɔsɔ n'ɔnɔ tɛ ɔnɔ ana a hosu ɛna yi wa ɛɛ ja ɛ wɔna ne sɛn ne yi da o tu ka wɔna koozi gɛ o tu ne yi da daa sɔni wɔna si mirisaati ja kɛ ne ma na a ho dam ki di a ja kasa daa ma ɔnɔ rɔ a y'a fi ni ni bi di a ne ye wa kɔd wa ya tu barban wa arba su da yin abu kumuri mana ka command fasalu ahla zikri wa alana kirna ahla zikri ahla ilmi wa nuha ana kumuri ho gift a ce mun kitan wa usina ga kare no ana kawayen zon waye waye za amma ene mana ne utam bi dia question dambida dɛ aka yɔ aka ɔ do la an na kɛmɛ dɛ kɔtɔ bolo yɛ dɛ ele sɔ n'a ye kuku tɛ sani kan kana dɛ fɛn maa kan mo na dɔ kɔrɔ ye ɔmori ya ya kɔli nɔ ye aw bɛ da o yɛ bɛ tɔ yɛ yi kuma yɛ yi nɔ na se nɔni kuku kasa ka ɔyi kɔ ŋuro ke ne da ani sɛnɛgal ko furu ɔbɛ ni ana kɔlɔn bɔ jɔlɔ abu ni silamɛ ni ni kuti seere mo na na dɔ kɔrɔ ye omori ya mi bara abuda ka ile so dimene nan kwa omori na wa hai huna kiye inan o wahala na be omori na wa hai ke ji wahala na be a bo no ebe an jaina lezi omori na hala na ka enne kulmen ne ago ya kuri no ya ne odon moto wura krono nuna mu play ni daka enyi so wa gwa na ni madina e wo ile he kutontomori do wa paisa kawiri umi anabi ya kawo rai den doka ele nyida wana wana ko suwe do chere doko loka suwe suwe ko apa umi tuma na hicheru do chere sana ana na pa ele to omori isunu mori he ta kekere ono shirki ana ina sema na omori nawa wele no nawe omori nawa hai kaya iknan ya kuri no ayro ne koronon ye inan ukoro dinyo be no zama abome ɛho no no ɛyɛ bɛyi ɛne rabi ola ale yɛde nyuma mɔdidi dɛ kɛnɛ bi mɔdidi ɛgyɛ ne kɛnɛ akɔ ba wele ɛlɛ kɛsirɛ wa deɛ rɔ a bɔnɔ na wɔna sisa si yahu dɔ ne nasara waaw ni ka baka umar usman ali waaw kɛ mɔdidi ni waaw kɛ na pesa ni kudɔn tɔn wari ni. anyiru àwọn daka ka imam maliki imam shafi'i imam abu hanifa imam hanbali wàá kaka ne ẹ mọlidi anyiru àwọn ni dani tọ baako ne kasẹt kẹ́ẹ̀ na pisa ni kutu ntọ́ mọ́lì yìí ẹ̀nẹ́ ni na se hama wàá kó kura ni yẹ ní tẹ́bi ní esi yìí ma durusu lawaliya anyi baabu mọ́wulidi na ẹ̀yìn adari anyi Babu mọ́wulidi ẹ̀yìn ashimawi anyi babu maulidi enyi risala anyi babu maulidi enyi muqaddimatu inziya anyi babu maulidi enyi shari sene nananka muhtasar halili anyi babu maulidi enyi mudawanatul kubra ono kekeri fiki malikiya enen ki malikiya nenen sada sana manda bai hine sada anyi da da da bon chapter ya in babu wani sem babu sahabi ni ridwanullah alaihim ajma'in ati salafa ni ya hizo imam malik imam abu hanifa imam shafi'i imam ahli sunna wal jamaa imam ahmad ibn hanbal rahimahumullah jami'an and then every second then he, then he celebrated to with every minute every second eh eh we the time to read the bismillah eh after the bismillah eh asala de madua ah ban be na adu kpukpu nɔ na mimodi do bana celebrate don tomori ina every second abile na mo do na ko le na awro ke ponya awro ka mhe na ni da ke bi robi ulawa le tu enyi sa hi mo le di wele ila bora man ko wana de ho ka mo le di na e da e e da lo sino de ma enyi si jo enyi so jinye hun ke so ma je fashek on ri bi square ana man kwa he ko da ya amene ore jo nyan ko fel mere ma bo eso nyo nyo da e nyo nya e nyo nya isu na ra bana because e nyi so ten terering kelering kelering ah bo nyo no ina ba esenen so ono mi bidda wal jamaa amen sa to mo ni sa to to ni wenyi wenyi usire ntomo ni na sahabini wenyi usire ntomo ni azani ahenan omuri ya hakuri na omuri na wa mibenu omuri ya akoto wa kora non omuri na wa mibenu yi omuri ya suto kaya ne kora non da ina tayamu da wa so wa ya da wa kai ya suto ka omuri na wa mibenu yi mibenu yi kayan wata ni bidiya na kora na me mibenu yi ni gauri ja na kora na me omuri na wa mibenu yi ka kora non ayamu ko ne ase ma heke onere tai politics na se wala mo bibe ni ka ye odele man ono oyi ka ka ibe tu ka men ai ko be takulidu lama ana ko na sote ona sote ogbe we ko be asote aso olu aso le kene ya ele ma wa ma di ni ba e ka wa ko ro je pa na ni se ba e ba se akwa shehu ya wa shehu muhammadu rasulullah awa ta yin shehu sa eh awa da muhammadu rasulullah awa kare ta sabe ne fa ka kare na jonye de kaka a asabe na radiyallahu isle aneyo de asa sun to mur sallallahu alaihi wasallam abdullah ibn abbas turjuman Al Quran, habl umma radiyallahu anhuma aw kai mere ka wa halaka ne e ma ka on ko to mur ka do ha bakara no mar ka ɛdɛ masiri ɛni bɔt taba ka tuma ɛnɛ bɛnɛ na ɔri mu ntomori wa ka nyɛ ɔna kɔnɔ ɔni wani wɔ wa ɔna na ɔka wuli ɔwuli ama despite that ɛ ka yɛ de do ntomori yɛ ntomori awɔ kɔlɔ sɛ ɛ ibi bɛ tu ka fɔ y'a mɛ ibi bɛ tu ka da y'a ba ɲin'a mɛ a ba wɔ.

دينكم وأتممت عليكم نعمتي رضيت لكم الإسلام دينا وأقول لي سكون ساتشا لهم لورين حديث صحيح لكن سبب لم نتشتن القرآن أنا بزاجة نفس الله أكبر لورين لكن سبب لم نتشتن القرآن أنا بي واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت لا يظلمون أجرنا كوسدرنا إذا عيال فايو bíbí ní mu kọ́rọ́ nà délé báńkì ahi kàkì sẹ́mi bàyà sọ́ni sẹ́mi bàyà sọ́ni sẹ́mi bàyà sọ́ni ìmá àwọn ọ̀nà kọ̀sọ́ ni ìmá àwọn àná mi àrùfá àrùfá tó jẹ́ do dùmọ̀ ní yà ló ká nyẹ tó ń wéyìí àrùfá kẹ̀kẹ́ wé ní yìí zẹ́ ẹ lọ́dọ̀ kí sọ́ni kó ẹni hadara ni àbúrò àná hadara sáyé hadara ina wahala ya wahala o kwenye hadara so ye hawa ni bebe ni dukare kanjiro ya yɛlɛ a ka kare wuli ta ni bi a ah, eh. ah, ka a ha dari sɔngɔ in na awo awo tɔ ka di yɛlɛ tɔ kɛ yɛlɛ tɔ kɛ ni bɔ da wuli ta bi ya a bɛ yɛlɛ ka yɛ a ba wa sa n'a bɛrɛ bɛrɛ nɔ dɛ ɔ ka wa wa ma kɛ min ye sala kan dikiri wa ba kan cɛ cɛ ɛɛ sima ma bɔ ni mɛ a ko continue. la kɔntiniye i كنتم أيام قالوا شنا من نودا اللهم اهدنا إلى سواء السبيل اللهم اهدنا صراطك المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم إنا نسألك إيمانا لا ينفت ويقينا لا يتزعزع وقرة عين تدور اللهم رد المسلمين إلى دينك مردا جميلا اللهم ثبت لنا سنة نبيك محمد صلى الله عليه وآله وسلم في بلادنا هذا وفي بلاد المسلمين عامة يا أرحم الراحمين يا سميع الدعاء يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اهدنا يا مغيث اللهم اهدنا اللهم اهدنا اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى برحمتك يا ارحم الراحمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب برحمتك يا أرحم الراحمين اللهم زدنا هداية اللهم لا تخلد جمعنا هذا إلا بذنب مغفور وسعي مشكور وعمل متقبل مبرور يا أرحم الراحمين وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله القدر وإن تسوية الصفوف من تمام الصلاة الله أكبر الحمد لله يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عابدون ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سمع الله لمن حمده الله أكبر فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر سمع الله لمن حمده الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الشم صاغه الرحمن نورا وجحيما يتضرم حامل الروح فداء صابرا مهما تجشم صاغه الرحمن نورا وجحيما يتضرم واشواظا من سعير يلفح الكفر فيهزم ما قد العالم العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم عاقد العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم لو رآه المجد يوما فارسا شهما ملثا لم برى صهوات خيل وإلى الميدان أقدم لو رآه المجد يوما فارسا شهما ملثا لم برى صهوات خيل وإلى الميدان الله أقدم كاسباع الغاب عطشان بدماء الكفر مغرم عاقد العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم عاقد العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم الموتى فأقدم كاسرا طوق الأعادي كقضى الموت المحتم لو تناساه الأعادي لسرى في الكأس علقم كاسرا طوق الأعادي كقضى الموت المحتم لو تناساه الأعادي لسرى في الكأس علقم كم تمنته البرايا فجر نصر يتبسم عقد العزم وأبرم عقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم عقد العزم وأبرم عقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم قد شدا بالعز شدوا وبذكراه ترنم ظامئ ليس إلى الماء ولا بالشهد يحلم قد شدا بالعز شدوا وبذكراه ترنم طامع ليس إلى الماء ولا بالشهد يحلم بل إلى الموت إلى الحور إلى الحضن المنعم عاقد العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم عاقد العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم وإلى الرحمن مولا فهو حقا خير مغنم قد نوى بالحج لله فأولى سوف وهو محرم وإلى الرحمن مولا فهو حقا خير مغنم قد نوى بالحج لله فأوفى وهو محرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم عاقد العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم عاقد العزم وأبرم Ramallah. فداء صابرا مهما تجشم صاغه الرحمن نورا وجحيما يتضرم حامل الروح فداء صابرا مهما تجشم صاغه الرحمن نورا وجحيما يتضرم واشواظا من سعير يلفح الكفر فيهزم ما قد العزم وأبرم ما قد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم عاقد وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم لو رآه المجد يوما فارسا شهما ملثا لم برى صهوات خيل وإلى الميدان أقدم لو رآه المجد يوما فارسا شهما ملثا لم برى صهوات خيل وإلى الميدان أقدم كاسباع الغاب عطشا الكفر مغرم عاقد العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم عاقد العزم وأبرم عاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم كاسرا طوق الأعادي كقضى الموت المحتم لو تناساه الأعادي لسرى في الكأس علقم كاسرا طوق الأعادي كقضى الموت المحتم لو تناساه الأعادي لسرى في الكأس علقم كم تمنته البرايا فجر نصر يتبسم عقد العزم وأبرم عقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم عقد العزم وأبرم عقد العزم وأبرم ورأى